يتسوجوا ولا يروا إلينا سبحانه وتعالى سورة النحل قلنا له آية ليك الساعة لا تداك olùwárò ìfowó nínú àwọn iṣẹ́ méjì rí tó ń ṣe fún wa bó jẹ́ kó náà lòlùwà wa náà lòlùdá wa olùdókòtè àwọn iṣẹ́ yìí tó ń ṣe yìí nínú ẹ̀rí máa jẹ́ nìṣó tó ti jẹ́ kó nìkan náà ló yẹ ká máa fi jọ́sìn fún òun náà ni olúwa sọ fún wa nínú àwọn àyà tí a kà sẹ́yìn ọlọ́ni ebóhùn lòun dá àwọn ẹranko fún yín tẹ̀ ẹ̀ fi ń lu ẹrù ẹ̀ ń gùn ẹ̀ ń lọ ẹ̀ ń tó jẹ́ pé tí ò bá jẹ́ pẹ̀lú àwọn ẹranko tó ń bá yín gbé ni ìnira lè bá máa fi gbé àwọn ẹrù yẹn òun dá ẹṣin ó dá kẹ́tẹ́kẹ́tẹ́ ó dá bàákà tí wọ́n bá gbé ẹsẹ̀ wọ́n gbé gun ìbáka wọ́n ò bí àti wọ́n bá gbé gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n bí bàkà làwọn aléèwò pè ní miu ọlọ́run lè sáàkà bó ha wọ̀ zina a ṣe fún ikẹ́ lè bá a máa gun ní bákan náà kò lè bá a jẹ́ ọ̀ṣọ́ wọ̀nyá kúlùkù máa dà tá a lànà ọlọ́run bá tún dá nǹkan fẹ́ mọ̀ bóò ní o ti jẹ́ ọ̀ṣọ́ ẹ̀rí ní báyìí táwọn orílẹ̀-èdè ayé tí wọ́n bá ní àṣeyẹ ńlá tí wọ́n fẹ́ ṣe lórí pápá nínú táwọn jagunjagun wọn tí wọ́n máa fi ṣe ìwọ́de láwọn òde wọn yẹn náà lẹ́sìn àwọn ẹ̀sùn tí wọ́n ṣe lọ́ṣọ̀ọ́ láwọn orílẹ̀-èdè míì láwọn orílẹ̀-èdè lárúbáwá àwọn máa ń lo ràkúnmí náà pọ̀ mẹ́sìn ọlọ́ni ọlọ́ńdà kẹ́líbà máa fi ṣọ̀ṣọ́ ní UK ní Britain táwọn náà bá fẹ́ ṣe àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé àwọn ayẹyẹ wọ́n máa fi ẹ̀sìn tí wọ́n ṣe lọ́ṣọ̀ọ́ wọ́n máa fi pàtẹ òde wọn. olùwà tẹ̀síwájú olúwa nínú wọlẹ́dí anzalamina sàmá ìmá a òun ọlọ́wọ́n bá lòun sọ mí kalẹ̀ láti sánà lakum minhu sharabun ọlọ́ni àti ìtẹ́ máa mú bẹ̀ omi òjò ẹ máa mú kódà náà fà ní orí òjò tó ti gbó tó wọn tó máa lò fún wòsàn ìkúlù wa sọ pé wà nǹkan náà ní sàmà ìmọ̀ àǹtọ̀rọ̀ rọ àwọn ọlọ́wọ́n bá sọ̀ kalẹ̀ láti inú sámà omi tó mọ kànga tó ṣe é sì látara bẹ́ẹ̀ olúwa ló ń sọ omi kalẹ̀ fún láti inú sámà lákùn nínú ṣàrọ̀ ọ̀gùn ẹ máa mú wà nínú ṣẹ́jàrún látara omi tó rọ̀ sílẹ̀ sílẹ̀ wu igi látara omi ilẹ̀ tí ń rí igi lórí ilẹ̀ fi ìtòsí mú àwọn ibi oríṣiríṣi táwọn ẹranko yín ni wọ́n máa ń jẹ lórí ẹ̀ wọ́n ń pè ní sáà ìmà wọn làwọn ẹranko tá a máa fi jẹ nǹkan sòtòsí mú ìbẹ̀tẹ̀ ẹ máa ń fẹ́ ẹranko jẹ oko láwọn ìlú tí wọ́n ti máa ń sin ẹran ní pàápàá kódà àwọn àmà dáko oko tí wọ́n fi gbin igbó tẹ́rán ọmọ jẹ wọn kò ní pásítà so igbó tẹ́rán ọmọ jẹ wọn àmà dáko láti fi gbin so débi pé bẹ́ẹ̀ náà bá jẹ àyè kan fà wọ́n tún lọ orí sàárì ilẹ̀ míì táwọn fi gbin nǹkan sí ọlọ́run nínú iṣẹ́ tó ń ṣe fún yín nínú orí tó ń ṣe fún yín ni látara òjò àwọn orúkọ jáde igi ni o àwọn shrubs ni o àbáwọn ẹjẹ ń ta nù lẹ̀ ọlọ́ni yóò ń bí tu lákùn bí ìzára látara òjò yìí bákan náà wọn lọ́wọ́ bá òun mú àwọn irúgbìn jáde wọ́n zẹ̀ ìtòòlù àtàwọn nǹkan tí ìdẹ́kọ bóyá ọ̀pẹ ni àbẹ́pà ni àbí sóyà ni láti ara òjò náà ni ẹ̀rí pé tójú ò bá rọ̀ ilẹ̀ ó kí la fi nígbẹ̀rún ìdíkójú ọ̀rọ̀ mi kí la fi ní asálẹ̀ òjò rọ̀ lásálẹ̀ fún nǹkan ni bójú bá ń rọ̀ lásálẹ̀ ẹ̀rí kíkú rọrùn bẹ́ẹ̀ náà lẹ́sìn tójú pọ̀ ní mọ́kà díẹ̀ àbí ní ọdún tó dídé mẹ́tọ́ta ni tójú pọ̀ díẹ̀ láwọn ilẹ̀ láwọn ilẹ̀ mọ́kà àwọn ilẹ̀ wọn ti máa ti máa funfun tẹ́wútẹ́wú ó sì green àwọn agbóṣì ìdórí ẹ̀ tẹ́lẹ̀ náà ẹ̀ òjò yẹn lè fi sójò tí ó pẹ̀lú àwọn òjò yẹn rọ̀ léra wọn láàrin bí ọ̀sẹ̀ díẹ̀ olúwa subhanahu wa ta'ala lára aṣọ tó ń ṣe fún wa nìyẹn yóò rọ òjò kalẹ̀ fún wa láti mú èrògbè jáde ẹ rí i pé bí òjò bá ti pọ̀ tó gẹ́gẹ́ náà làwọn gbọ́mọdé pọ̀ sí láwọn àwùjọ so a ní rain forest ẹgbẹ́ mọ̀rẹ́ ní rọ́ọ̀dọ̀ wa ìbáyìí òjò ń rọ̀ àwọn igbó wa igbó òjò ni àtúnwá láwọn savana forest savana forest làwọn ibi tó pé bí ilẹ̀ omi ibi tó jò máa ń rọ̀ púpọ̀ jù gbogbo àwọn eré àbí yẹn hàn làwọn bẹ̀rẹ̀ yẹn bẹ́ẹ̀ bí omi náà ti gba ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ìlú wọn látara bẹ́ẹ̀ láti bá a fi àṣírí agbára rẹ̀ wá ní ẹgbẹ́ wa tó ń lọ lọ́nà lọ́rin tó ń lọ débà ẹ ti di pé igbó wọn ò bí mọ́ bí ìtọ́jọ́ tó wá ní ẹgbẹ́ tó ń lọ bá wọn ẹgbẹ́ àdémì nà ẹbí ń bọ́ sínú àbálẹ̀ wọn ẹgbẹ́ wa ń lọ ẹ ń lọ Sókótó ẹ ń lọ Bẹ́ní ẹ ń lọ Gbẹ́nẹ́gbẹ́bì ẹ ń lọ tó ẹ rí pé bẹ́ẹ̀ ni ìjẹ́ asálẹ̀ yẹn ni ọmọ olúwa fi mú àwọn arúgbó jáde ọlọ́ni wọ́n ṣe ìlú làtàwọn ṣe é kú wọ́n nà sí làtàwọn ọ̀pẹ ọ̀pẹ dàbínú ni àbọ̀pẹ epo ọ̀pẹ ìkúọ́ ọlọ́ni wọ́n àná àtàwọn èso ìnàb ọlọ́ni wọ́n mi kú lè sàmọ̀rọ̀ gbogbo èso pátápátá olúwa ń fi òjò ìfi ń gbèrè nínú ilẹ̀ tí máa ń gbòòrò ní àbágbálùmọ̀ sí ọsàn ní àbí guava àtọ́lófíìsì èso eléyìí tí ẹnu ń jẹ ọlọ́ni iná fi dá ní kẹlẹ́ ààyè bóun ṣe sàwọn ṣe yìí àmì bẹ́ẹ̀ o nìkan mi yẹ kẹfà kàrú fáwọn tí wọ́n ń ronú sọ̀rọ̀ lọ́wọ́ yẹn lọ́sùn hàn wọ́n ta ara tí wọ́n ronú sáwọn ọjọ́ tó wọn bá ń ṣe tí wọ́n sì máa fi lékún ìgbàgbọ́ wọn nínú rẹ̀ subhanahu wa ta'ala ọlọ́ni wa sakhara lakumul layla nínú tẹ́tùn wọn lọ́wọ́ bá ṣe fún yín ni pé ó rọ òru fún yín wan nahara bákan náà ó rọ ọ̀sán fún yín wash-shamsa wal ó rọ òrùn àtòṣùpá òrùn ó òṣùpá wọlé òṣùpá yọ òrùn ó bí wọ́n ṣe ń gbaṣẹ́ fúnra wọn yìí pẹ̀lú rọrùn yìí tí e ṣe pé ṣé wọ́n fẹ́ gbaṣẹ́ ariwo kó dùn sánmà tí wo mọ aráàlẹ̀ mú àkànyájúlẹ̀ náà ni òòrùn lọ òṣùpá dé àyà náà ni òṣùpá lọ òòrùn dé tí gbogbo ẹ rọrùn ọlọ́run ló ń o kò sẹ́dá kankan ṣé olúwa àwọn kan tí a ń pè nǹkan lẹ́yìn ọlọ́run bá ní ṣiṣẹ́ bẹ́ẹ̀ kódà kí yóò lè fẹ́ pé jésù ní jẹ́ kó ràn yọ kó lè sọ bẹ́ẹ̀ olúwa allah ọba tó dá jésù tó dọ́gba tààlà tó dá gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń lẹ́yìn ọlọ́run ọba ní ṣiṣẹ́ yẹn látara bẹ́ẹ̀ olúwa ní pé ohun ọba lòun ti kí ni òun rọ ọ̀sán àtòru oòrùn àtòṣùpá wọn lójú àtàwọn ara wọn ọlọ́run ní wọn lójú mú mọ́sákọ́rọ́ ti ń bí amẹ́rì gbogbo wọn náà rọ̀ fún sáṣẹ ọlọ́run ní o gbogbo àwọn nǹkan táwọn wò níràwọ̀ ní sánmà yẹn wọ́n tóbi jíjá ayé tá a wáyé lọ láì mọ iye ọ̀nà ó ní gbogbo wọn pátápátá wọn rọ̀ sábẹ́ àti ọlọ́wọ́n bá ní yẹn nígbẹ́ àti ọlọ́wọ́n bá ní fi ń darí wọn àti ọlọ́wọ́n bá ní wọ́n fi ń náà fi ń yípo náà fi ń ṣe gbogbo sẹ́ni wọ́n ti láàyè wọn ọlọ́ni náà fi dáni kalẹ̀ àyà ti lè omi ìyá àpèlú ọlọ́run nǹkan tá a ṣe àmì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn tó ṣe làákàyè torí ẹ̀rọ jẹ́ pé ẹni tí ò bá ronú sáwọn iṣẹ́ tó máa ń ṣe kó fi mọ̀ pé olúwa ẹlẹ́dàá subhanahu wa ta'ala nìkan la máa ń ṣe sí la máa ń ṣèjọ sí fún ẹnu ọmọ ìlú àbáyé torí kò sí láàkáyé nínú ọmọ ọjọ́ sí fún kàmí ìrẹ̀yìn ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run ọba kó máa gbé fẹ́ dá mi kó máa mọ̀ kó ojú làárọ̀ kó kí irun fọ́nrán ọba fún ìbàdàn fún kó máa pé nǹkan míì lólúwa lẹ́yìn ọlọ́run ọba náà ìlú làákáyé torí ẹ̀ tọ́lọ́mọba ti ń ròyìn àwọn tí wọ́n máa ronú sáwọn àmì rẹ̀ ìmọ̀rò ní wọn pẹ̀lú làákàyè àti kọ́kọ́lọ́ papò ẹ̀rí pé àyà tá a kà sókè ó ní nàfi ìdánilẹ́kẹ̀lá àyà ẹ̀kọ́ omi yẹtọ̀tọ̀ kàró ó ní àmì lélẹ́ jẹ́ fáwọn tí wọ́n máa ronú tí wọ́n máa ronú àròjinlẹ̀ sọ̀rọ̀ náà àyà ilé ó ní nàfi ìdánilẹ́kẹ̀lá àyà àti àwọn àmì bẹ́ẹ̀ nínú ilé yìí omi fáwọn so èyí ni máa ronú kọ́ máa ronú kúrò kọ́ máa ti láàká yìí náà ronú rẹ̀ ṣùgbọ́n wọ́n máa ronú sí láàká yìí nípa àwọn àmì ọlọ́wọ́n bá kí náà ni ó ti tọ́wọ́ sí yóò jẹ́ owó lè jẹ́ orúkọ ọlọ́wọ́n bá sí gbogbo ronú yẹn tó bá ti gbé ọ lọ sí pé kọ́ máa ronú kúrò kọ́ máa ronú pé ṣé ọlọ́run ló ti dá gbogbo àwọn nǹkan wọ̀nyí à ìrònú àtọ̀tọ̀ ṣẹ̀kọ́ni ìrònú torí àwọn ronú yẹn ó gbọ́dọ̀ tí ọ lọ síbi tó ti dá ọlọ́wọ́n bá mọ̀ ní lọ́dẹ wá sí àfúnṣekó máa fọ́lá àtúbọ̀sẹ̀rọ̀ nínú ara yín gan nínú ara yín gan fún ara yín àmì bẹ́ẹ̀bẹ́ lọ́dẹ afọ́lá àtúbọ̀sẹ̀rọ̀ tẹ́ẹ̀lì wù yìí síra yín táwọn ètò tọ́lọ́ bá ti sára wa ètò bá ti ń ní lọ́lẹ̀ bá ti bá ti ń ní lòkè ètò bá ti ń jẹun oúnjẹ ti ń dìgbẹ́ bí ara wa ti ń fa adùn aróúnjẹ àtàwọn afáralóore. Eh,

àwọn bíi iná ẹ̀lẹ́tíríkì tọ́lọ́wọ́n bá fà sára wa àwọn wáyà oríṣiríṣi tó jẹ́ pé àìmọye mílíọ̀nù kìlómítà làwọn wáyà ìgùn àwọn ẹnẹ́jà mọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ ní ń so ọpọlọ wa mọ́ gbogbo ara wa tá máa gún ọ ní tó bá fẹsẹ̀ gún nǹkan ọpọlọ ló sọ fún ọ pé o ti fẹsẹ̀ gún nǹkan gbẹ́sẹ̀ rẹ lókè tí wọ́n bá sọ̀rọ̀ ọpọlọ rẹ ọ̀rọ̀ wọlé etí rẹ ọpọlọ rẹ ó fi sẹ́sẹ̀ yóò gbọ́ yé ó sì máa ṣiṣẹ́ tán gbogbo ilé láàrin ìṣẹ́jú àyà ni process ta fi ń rìnà bí eh, image ṣe wọnú bí wa tí ó gbé wọ lọ́nú retina ó gbé lọ́nú kíníkà tó tá a fi ń rìnà tá a fi gbé sómi làákàyè gbogbo ilé náà àwọn iṣẹ́ ẹ̀yà fọ́nà ọba ṣe fún wa ni tẹ́ẹ̀dá gbọ́dọ̀ máa rántí gbogbo àkókò máa fọ́fọ́ fọ́nà ọba subhanahu wa ta'ala kó sì máa fi ọ̀sẹ̀ fóònù nìkan ọlọ́ni وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون بونسرو أساتو ونعطو سبا أتاوان راو تورو فاو لدي أتيري لن لامي بمبي فاو سوما شراكاي لن وما ذرع لكم في الأرض مختلفا ألوانه بكنا inú ọ̀gá tó bá ṣe fún yín lórí ilẹ̀ ma zara a ẹbí máa nà kọlàkọ̀ àwọn ọ̀gá tó dá fún yín fi arùn lórí ilẹ̀ afọ́lẹ́lẹ̀ hayawan wọ̀nàbá tó bẹ́ẹ̀ dáa nínú àwọn ẹranko àtàwọn rúgbìn àtàwọn nǹkan míì sáré fẹ́nà lọ́wọ́ pẹ̀lú àwọ̀ oríṣiríṣi gẹ́gẹ́ bí pupa gẹ́gẹ́ bí yẹ́lò gẹ́gẹ́ bí gírìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àwọ̀ oríṣiríṣi tí wọ́n á dá sínú ilé ayé fún wa nínú àwọn nǹkan oríṣiríṣi ọlọ́ni iná fi dáálé gàlà ayé sẹ́nu ìkọ́ omi yẹsẹ̀ kẹrù àmì bẹ́ẹ̀ fáwọn tí wọ́n máa ń ṣèrántí ọ̀rọ̀ lọ́wọ́ tí wọ́n máa ń ṣèrántí wọ́n máa ń gbà wá sí ìkọ́ omi yẹsẹ̀ kẹrù olùwàní lẹ́ni sáfara lùbáhara lẹ́sà àkúlù minhu láhàmán sọ̀ríyà ọlọ́lọ́dún láhàmà ń sọ̀rọ̀ ìyá ẹ̀tún wa máa jẹ ẹran tó dùn ìyẹn náà ni ẹran ẹja láhàmà ń sọ̀rọ̀ ìyá wọn ni àwọn náà ni asmak asamak lọ́ni wàtàkìrìjú mìíràn hìlìyàtà tẹ́lbẹ̀sù náà látara àwọn nǹkan nóòdò yìí àwọn ẹja ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi nǹkan nóòdò yìí ẹ̀tún mú nǹkan tẹ́lẹ̀ ń sọ̀ṣọ́ lára wọn ẹtún mú nǹkan bẹ́ẹ̀ sí sọ̀tún lára wọn tó wọn a máa bá diamond nínú àwọn ẹranko lóòdù ó ní ẹranko kan bí ìpẹlẹbẹ báyìí ni bí ìkarahun báyìí ló ti rí ìgbà ìlú ọkọ tẹ́ máa ń pè tí wọ́n bá ṣí inú ẹ̀ nígbà míì wọ́n máa ń bá àwọn òkúta kan bẹ̀ nínú àwọn òkúta yẹn wọ́n wọ́n ju gold and diamond lọ so àwọn dẹ́dẹ́ lódò lókun àtàwọn nǹkan míì precious stones precious items àwọn nǹkan olówó iyebíye tí ń bẹ nínú omi ọlọ́run ní olùrún ṣe é bẹ́ẹ̀ nínú agbára nínú àìsírí agbọ́rọ̀ wọn ọlọ́run bá subhanahu wa ta'ala ni wa tastakhriju minhu hilyatan talbasunaha ẹ̀tún wọn láwọn nǹkan ọ̀ṣọ́ nínú àwọn nínú odò yìí tẹ̀ẹ̀fẹ́ mọ́ ń wọ̀ وترى الفلك مواخر فيه لتبتغوا من فضله بكنا ìwà ànábì ó rí alfulk àwọn ọkọ̀ ojú omi asúfòl mọ̀wá fẹ́rọ̀ fíhi tí ó máa lanú odò kọjá tí ó máa lanú odò kọjá ọlọ́ni wọlé tẹ́bẹ́gù min fadlihi nítorí kẹ́tùn lè bá a máa mú nínú àwọn ọlá ọlọ́run nínú ọkọ̀ ojú omi àbí submarine àbí eh, boat oríṣiríṣi lẹ́tọ́ fi ń wá nínú ọlá ọlọ́run ọba lórí odò ó ní eh, marine economy blue economy àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àǹfààní sáàrin lórí odò ṣé bọ́kọ̀ ojú omi ṣe ń rìn lórí ẹ̀ ni àbáwọn ẹja tá à pa nínú ẹ̀ àbáwọn nǹkan àlùmọ́ọ́nì tá nínú ẹ̀ àtàwọn àǹfààní táwọn fomi òkun ṣe gbogbo àwọn ìlú tó bá jẹ́ pé wọ́n fara sí omi òkun wọ́n láǹfààní táwọn ìlú tó wà lábẹ́ láàrin ilẹ̀ wọ́n láǹfààní àti pọ̀ yóò rọrùn láti máa gbé nǹkan wọn nílùú wọn kí ẹni pé wọ́n kọ́kọ́ máa dé nílùú kan kó tó dé nílùú tiwọn àwọn náà ní omi ìfẹ́lẹ́ gọ́ọ̀mẹ̀ntì ṣe coastal road ní ìsìn kó lè bá a máa ètò ìṣúná ètò ìnáwó kó lè bá mú gọ́gọ́ ni látara oore tọ́lọ́mù bá ṣe fún wa látara omi olúwa ní pé àwọn àbágọ́ ń ṣe yìí wọ́n lè tẹ́gbẹ́gbù mẹ́sàn-án yìí kẹ́lẹ́ bá máa torí àǹfààní ọlá ọlọ́mọba látara odò tó dá yín ọlọ́ni wọlé alákùnrin tẹ́ṣkúrú kẹ́lẹ́ bá máa dúpẹ́ fọlọ́mọba kẹlẹ́ máa dúpẹ́ kẹlẹ́ máa fi ìjọsìn fún ẹ̀rọ subhanahu wa ta'ala lórí àwọn àdàrà tó ṣe yìí ọlọ́mọ subhanahu wa ta'ala ó ṣe wá ní olùborí olú ẹ̀rọ subhanahu wa ta'ala ibi tí a dùn sí ní insha Allah ta'ala ọlọ́mọ tó kókó lọ níbi àtisọ́ ìlọ àwọn àyà ti sọ fún wa nípa àwọn orí bá ṣe fún wa kálímọ̀ mọ́ lórí kálímọ̀ pé àwọn orí tó ṣe fún wa yìí kò sẹ́lómi náà tó lẹ́tọ̀ọ́ ká máa fa àwọn àjẹjẹ yóò jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wa sallallahu wa barika ala muhammadin wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh.